نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ya ko muri abo muri aname ka ajene anai ke anye ba in ho ramadan in raye 1428 nira akahe tule cheche hulena atudi hinja awere munun tu muri sallallahu alaihi wasallam hijra hur makkah wa madina anajiri ihananyi eureka inu september iye 2007 ya kumuli hawo kumuli omeka yare atu ajindi yare tiri ani rion muna wa abo idana ina kwa ajindi doga tu abai insha Allah taala ona idin eri tafsir onisha na iye ti izo muri akare yawe omuri subhanahu wa ta'ala dima ka awo nɛrin irani anyị mɛbɛ ka awɛ ɔni b'a ba owurri hin ozi anyi ozeli ni udeta ana ɔzibɛ dɔma ni tɔsɔn wele abiri omuri gana ni teji wele ite omuri ya akɔzɔ akọzọ ne ke owu omuri ọrụ tɛnɛ ɔ akọzọ hu ne adaka ite na ẹ̀rá òsì wọn tó mú sọ̀lọ̀ sọ̀lọ̀ ẹni wọn hàn tó mú sí yẹ́sàlú náà ká ní ọmọdé wọn mẹ́sìrì kó fi mímá èsù kabiru wọn mọ̀nà fi olùnà wọ ìfúnmá akbar mi nàbẹ̀rẹ̀ yìí ma ọmọdé kẹ́ ẹ̀ àwòsí ní ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀jọ́ náà sọ́ntúmùrì yẹn kan lẹ́tún kúmùrì ọmọdé kẹ́ wọ́n túmùrì kàwé wọn ká ẹ̀ náà ààyè ẹ̀yọ́ bá nyẹ́ra ọ̀rọ̀ ọ̀nà ìnáà kuma dáná àǹfààní náà mẹ́yà lọ́nà wọ ìfúnmá ẹyẹ náà ní èkè àti ìtẹ́tẹ́ ìjì akbar min nabihima ọ̀nà dẹ́mú ní àǹfààní náà lè rúkà yẹn bí máa náà ń kíkà mùtò àná àtúndàta mtn global ẹ̀ṣọ́ one million round wàláhì ọ̀gbọ́nà ààrẹ nà múlùkì ìsúnmùmá akbar min nabihima because mtn ọ̀sí one million yọ̀ ẹ̀dá wọ́n yá how many million of people dey kakọ́ ọ̀rọ̀ test two hundred naira da da ce nan da su do a jikin royin ce nan bayan eh, kun sai a mai gambul ta ta kana bane ne a su da ka yawa a ka kaya text to min da da kuma da naira su text da so da kai da da su ci ta ta umur ka ita na yin ni e ke yi a te o ci ta ta an ka ta na yin nan iyan akbar min nafihima ono ni ono banyu rawo rawo ni amfana na mai ban e ko mu da ka ka honan nan tó mo ti sẹ̀rẹ̀ rẹ̀ nù ìjọ màá ni à dáàlì lè yí yọ àrò yọ dẹ́ẹ̀rẹ́ ní sálà dẹ́ẹ̀ àfúsálà èyí ń yọ ọdọ rẹ dọ̀ka lójú ọ̀nà fọ̀rọ̀ kà ilé tù dẹ̀rẹ́ kàkà ilé tù ní sálà dáàlì yí gbèsè tó mo ti kàtọ́ idan na yace la taqrabu salata wa antum sukara ware huce ni da tiri ciwe mun asoro obi ni sallan ne hatta ta alamu ma ta kulu a aka wuya ne so aka ni diya buwe ile no aka ni wai ko muri ta ta hona nan wani wai go ne ni meka amma wa bi ni sallan ne mutum ana ko abi ni sallan ne je to jen asu ji okran na ija to ono no autan do muri subhanahu wa ta'ala baka innamal khamru wal maisiru wal ansabu wal فاجتنبوه لعلكم لعلكم تفلحون ترهمون ينور أين لعلكم تفلحون omori subhanahu wa ta'ala oka idana he idnama al-dumr kusaben idnama al-khamr awu idana he ijeyu wal maisir ati iteto ijeyu wal ansobu àti ọ̀yẹ́ bísá jẹ́ dà ẹ̀kẹ́ wal azlam àti ọ̀yẹ́ hìsá ẹ̀rọ wà hàn àwọn àwọn kàyé tẹ̀sù àbùtẹ̀síwá wà hàn omúrí kàbí sẹ́nẹ́n ríjísùn mi náà mali shaitan ìdọ̀tí ọ̀rẹ́ nínú kó ní jù yẹn fájítọ́ni bú omúrí kà tètè àbí sẹ́nẹ́n ní ìrírí ọ̀nà wọ́tò ọ̀dọ̀ ọ̀rọ̀ ń gbọ́n omúrí ọ̀gbọ́n omúrí sọ̀rọ̀mọ́dán la'allakum tuflihuna òun wà iná don mori buka an yan kafin nan ka innama yuridu shaitan an yuqi'a bainakum al-adawatu wal-baghdha wa yasuddakum an dhikrillah wa an as-salat fa hal antum muntahun umar subhanahu wa ta'ala shaitan yana zika ono ko tina kana oni yuqi ada bainakum al adawatu wal baghdha bes kono ko tina ina kana oni al adawa oyemi oyi woni yango wal wal baghdha atoyinyi henem de durirem fil khamr wal maisir ini ejoyi wa amini teto kuma oti loje wa yasuddakum an dhikrillah

so àwọn eré àwọn ọmọ mẹrin náà abúlé lórí gbanáwé step by step àwọn bá abọ́nà yẹn ká àṣà ẹ̀tẹ́ta iná àbúgbẹ́ wọn ni rọ̀bí olawal ọmọ ramadan ẹ̀ẹ́ta kẹ́nẹ̀ owó ọ̀rẹ́ tó dúró ṣẹ̀ta anárẹ́fẹ́ àṣàwẹ̀ ká òun lè sí ọmọ sí ilé òfin òun sì wá sí ilé òfin sáà rẹ̀ lókùtù anáìkàká ọ̀nàkà àmì ìkọ́ àṣàn ìbúrẹ̀ ẹ̀rọ àkó ìhìnwó ìbúrẹ̀ hìn náà dé àwọn ọ̀ṣọ́ so ọ̀nà nàkà ẹ̀kọ́ àṣàn wèé sí wèé yìí ànàkà òkú òmùrí yìí wíyé wíyé wú àwọn èyí òkú òmùrí yìí wíyé wú èyí èyí ẹ̀wọ̀n ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀pọ̀ máa ń ṣe ìdámínkù mọ̀ ṣáhárọ̀ falẹ̀ ẹ̀sùn ọ̀rọ̀ tó ọ̀nà ìkó dùn yàn ọ̀bọ̀dọ̀ sọ ẹwọ̀ náà ìkọwà àhúrí yìí àrùkọwọ́ náà ìkọwà wọn àjọ ni kuma ìjọ òun náà nìgbẹ́ kẹ́ni déjìbọn àṣọ anáìka ọkùnrin bá bó wàá nù Dara nyere ní nínú ni anáìka ọ̀gbọ́n yọ̀ narị nárẹ̀rọ̀ iná náà nna na jẹ́ na أعوذ بالله من الشيطان الرجيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ọmọrin subhanahu wa ta'ala ya ọmọ ìkàrẹ́ ka aka àkàkà ọ̀rọ̀ náà ọ ọdún ẹnu ọmọ ramadan ní ahụ ọ̀nà awa. àwọn náà náà fi ká àwúrò ewu ọ̀nàrí ní lóòtú dání ẹnẹ́kọ́ ẹ̀fẹ́ àtọ̀ náà ẹ̀kẹ́ wọn àrùn dóòmù kì í rí lọ́hùn bí kòmù lóṣùrọ̀ ẹ̀wọ̀n ọ̀hún títí ẹ̀ wọ́n láyé rí bí kòmù lóṣùrọ̀ wọn ó lùsọ̀ ń pátá ẹ̀ wọ́n ní kókò mímu lè dẹ́tà wàhálà dìtúrẹ́ púpọ̀ tún ń lọ òjòyè ọmọ kan ní tó rí wọn là á lẹkùn tẹsí ńlá àkúwà ní wọn kó mú ìyàwó nù. ìjọba wọn ìdáka ọya àwògbóra nánu ojú kà aṣọ àbọ̀rà wádìí ẹni tẹ̀tẹ̀rẹ̀ ọ̀nìkó ìnana. ìjọba ìkẹ́ni àmì so ìyí jẹ́ wàá náà tìlú nínú àwọn àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ náà wọ́n bá ẹ̀rọ àwọn so wàá ha ẹ̀wọ̀ tó ti tọ́kẹ́ ẹ̀rọ àkúsálà so àbẹ̀rẹ̀ àwọn gbé ọmọ àti sáwẹ̀ àbẹ̀rẹ̀ àwọn náà wọ́ ẹ̀rìta àbẹ̀rẹ̀ àwọn náà wọ́ èwì àbẹ̀rẹ̀ àwọn náà wọ́ ẹ̀yàn ní kábùdù tó ní tuta dé ilé ni dáadọ́ kọ́ ọba mo lù yàrá hẹ́n dó rẹ́rìta tó lẹ́nà lẹ́nu dó rẹ́ kùmà buhari jùlọ òkè iná àdìsí mu'adib nijabal ọ̀nà àkà anẹ́rẹ́ ọ̀ kọ̀ntínú ọ̀nùkọ̀ ọ̀ explain ilẹ̀ awọ̀ ẹ̀mẹ̀rẹ́ ọ̀nà nẹ́ni iná nà nán ẹni ọ̀ísàwọ̀ òwúrẹ̀ ọ̀nà ọ̀nà iná nà nán tọ́ dáwọn náà yẹn kò ní fílmà ọ̀ṣọ́ rẹ̀ lọ́nà mú kọ́rọ́ iná ara ni iná ọ̀dún ọwọ́ olùwà sí kànáàrin dára dán ó sì kànáàrin dọ́kà ẹ̀fẹ̀nka áányí sáà mèyí ẹ̀fẹ̀nka lẹ́yìn sá jẹ́wọ́ mẹ́fẹ́ nílẹ̀ kúrẹ́ sáà wọn ìlú ọ̀rẹ́ dáàrí ọ̀ ọ̀nà ìjọ náà ó dé ojú kàrẹ́ sọ dán kuma awọ́rọ̀ àbá àná sọ́nà mí náà wọ̀hálẹ́ yá ní ànábà àwọ̀ àbẹ́ ọ̀sán náà tó ka ó lè ní ìgbìmọ̀ ọ̀sá lórí ọba àná ni èyí sí ni na ha hàn dánwò ẹ̀mú máa dá ọ̀pọ̀ tẹ́tẹ́ kẹfẹ̀kẹ́kẹ́ nínú ó tẹ́tẹ́ kẹfẹ̀kẹ́ ọ̀pọ̀ ní gbà rẹ̀ ó tún ló ní orí nọ ọ̀rọ̀ àpẹtẹ wọn ni nke nke máa sẹ́ni mẹ́rin kọ́ ọkọ́ na mẹ́rin mẹ́ mo tún ti kọ́ àti kẹ́kẹ̀rẹ̀ kọ́ ọmọ wọn tó à ń tó kúkú kó jọ ní ọlọ́nà kọ́kọ́rọ́ ẹ̀mí náà wúri jọ ẹ̀ní náà rí ọmọ àwọ̀rẹ́ rẹ ọmọ ẹ̀rẹ́ rẹ náà náà ni tó náà ojo nye nan bi mana ore he ore ko mona wa nyo no nye ne to ore halalu ka euro re ore nye ne ma ka to ore nye nan ti na mo ro ha era ho don re don re ka nyon ila me yi so wa do ya ro do ko ne so jire mara me ro dómúlí àti ìgbẹ́ ní quran nìkan àwọn olùkọ́ náà bá rọ anáwó ọ̀rẹ́ rẹ̀ wọn ní ìkọ́ iná nira náà ni ó mú ìgbọ́ náà wọ́n tẹ́lẹ̀ dọ́kà àwọn bíbélà ní ní ṣe ìtọ́wọ́nù lójì من همزه ونفسه ونفسه أهل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهم وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرون وأنتم آتمون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون عمر سبحانه وتعالى وقبول إيه جناما أهل لكم ليلة الصيام mara لا halalo ne ke iraho inuwa arrafa ila nisa'in wazo don ku saurara wa gwanu an haron keke da tsoro da mijiya ba da yanyan wuta amurki ma kuraro kamar halal ka yunini lailata siyar irahun unhawe irahun ramadan arrafa zuwa wuta kuwa ta fi zuwa hunna libasun lakum wa antum libasun dan rewe ya ce in rinke mu abdullahi ibn abbas turjuman alquran radiyallahu anhuma aka kunna sakanun lakum wa antum sakanun lahum usul bin da bayan ta mu dan rewe ya na kan mu Allah Allah mu ne Allah Allah wa inna ne wa inna sanata so dɔbɔli ta gbɔbɔ ɔnɔla arɔ ɔni ɛni ra hɔ ka ɔlɔ ka busan suda kusi ra hɔ nɔwɔ nɔ. علم الله أنكم كنتم تختانون أنفسكم ومركم رأيك أفرق دار أونني أذا أن يزعين أونني كنتم إن ريبوت لين إن سمعت لين أنا وكا أنا سيدنا عمر رضي الله عنه الفاروق أنا كنتم مركم الله سلام دوك أنا ọnọrọ kanyo onye nye e na nva àwọn ọmọ ọba kan jẹmúlẹ ọsọdọ sọrọ ẹni german anamẹka ọ̀nà tẹ̀lé ìsọ̀rọ̀ ọba kakai ẹwọn nẹkẹn a ẹyin náà sáájú ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ká ọ̀rọ̀ kan na ọ̀rọ̀ náà ẹgbẹ́ kúrò ní ẹgbẹ́ mẹ́rọ ọ̀sùnrẹ́ sọ̀rọ̀ dọ́wà kan kẹmẹ́rẹ̀ bá rúra ọmọ àkànyẹ́ bàmí nira hàn dọ́mọlùkọ́ kàtọ́ ààrẹ òní òmùlẹ̀ ọba ká alimọ̀lọ́hùn annaka kúnta تختان الله لك علم الله أنكم كنتم وملك بالإجتارة أنا يك أرى كنتم تختانون أنفسكم وأنا وأنا ظالمين أما فتاب عليكم وملك ما لا تتنبوني وعفو عنكم ولا جيلونا بمعنى فتاب عليكم فرجع بكم وملك مرعب وانا ذا نلاك هنا ka ìlàwọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ìṣàwọ̀ ẹ̀kọ́ mẹ́rin bẹ́rẹ̀ ẹ̀nàn aláàbọ̀ ọmọ ọmọ ọmọ rẹ̀ ọ̀rọ̀ àbàrà halal ọ̀nà ìfàtàbà aláìkùn mẹ́rin fàrọ́jà àbíkù wàá fà ánkù aná máa kọ̀ dọ́lá ọ̀nàrà àmìdáwùdẹ́ ni mẹ́rin àjẹyà pẹ̀lú ẹ̀kún ọba yìí sahabi ni náà ẹ̀ka ẹ̀ máa nìmẹ́dọ́kọ̀ ẹ̀ mórí kọ̀ mẹ́rin àjẹyà náà umurku bal ana bashiruhunna sadda hore hore wajin wa ku ka bujur ne na hawe eh wa ka to wa ne kan duwa fi ban ne mo ne wabtahu ma kataba Allah lakum duwe shon ne idan ka ka umuri ra tsere un to anye ne inni ebi we shobi imana irawa wa odin to shobi to wa ka we shobi ne mo no muri ka shobi وباشروهن وابتغوا ما كتب الله لكم في ليلة رمضان so àbẹ̀rẹ̀ àwọn ramadan ẹ̀fọ́ ní ìṣòdì ojú ìṣòdì ló máa ń níyà wàlùtẹ́gùn máa kàtàbà lọ́rùn lọ́kùn àbẹ̀rẹ̀ àwọn ni ilẹ̀ náà kò pè ní dáàkà ilẹ̀ ń fi yẹ rẹ̀ nàbẹ̀ àwọn ọmọdé ọ̀kà wọn ti lọ́tù bákọ̀rọ̀ wàlùtẹ́gùn máa kàtàbà lọ́rùn lọ́kùn omorike ọnọrọ àmì halal ọgbọwọ ẹni tó wá kú ní oṣù tó ń kẹ́ńdọ́ bí náà ilé ìwọ̀n rẹ̀ ńlá bí o ti ẹni wọ́n tẹ́bí máa tẹ́tẹ́ bọ́lá ìlọ́pù wọn náà gbọ́dọ̀ rẹ̀ tẹ̀lé mú ní ìgbà ọmọ ẹni ọmọ tó wà ọ̀dọ́nà rẹ̀ dọ́ṣà pé ìgbẹ́jọ́ rẹ̀ lọ́dún sáà lọ́nà náà rẹ̀ dùn àwọn kọ́rọ̀ ó sì kò náà ń dára dọ́ lórí sí ọ̀pọ̀ wà náà ẹni tẹ́ kápẹ́ wọn tó mú ìjọba àgbà àmọ́ ní sísọ yìí wọ́kúlù wọ́sọ̀rọ̀bù àti ayẹtẹ̀bẹ̀ yẹn lẹ́kùnmọ́ lọ́kọ́ ìtò abiyadu nínú lọ́kọ́ ìtò amuwadu nínú alimajù omorika ló wà á kọ́ òrìlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ dúró wọn حتى يتبين لكم الخيط الابيض غير الله ان يهديني ان اتاني وجهه من الخيط الاسود كوني وجهي اما نكا ادين ابن حاتم اتابعين انتم من رضي الله عنه كنا في تقول او هو وجهه دكتور الله سيدان اور ايه اور انت كده مرض وجهه فكا اهم تبين طريق وجهه ilẹ̀ ń yóò mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àtàwọn. Ṣé ó dé ń máa ń ní ṣe aha náà ìkàwé rẹ̀ pé rẹ̀ tó pé lẹ́yìn onéèrè gbéra ìwé gbèbí ìwé wọn ló ń tẹ́wọ́ ìké ìyẹ̀rẹ́ ìgbà àtọ̀ọ̀nà. Ìwé wọn náà kọ́ ní alifájẹrẹ sọ́ọ̀dẹ̀ ìyẹ náà máa ní ní dọ̀lọ́rà ìta ìyẹ

bó wà ẹ̀ ọ̀sán ẹ̀kú bí èyí àmọ́ bí èyí nìyẹn wọ́n ìtàn yẹn ní èyí ìwé ìwé ìwé èyí èyí ní lẹ́mọ̀ lẹ́rẹ́ kóòkó lẹ́yìn lórí mọ́ ìfẹ́ dìnnà ló wà ẹ̀ sàn ọ̀nà tẹ́lẹ̀ rẹ̀ náà ń sàn bọ́ọ̀ ẹ̀ sàbá yẹn àwọn ọ̀rọ̀ ẹ̀ tẹ̀ ẹ̀wọ̀ ẹ̀yẹ bọ́ọ̀ ẹ̀ dọ̀kọ̀ yẹn sí ọ̀rẹ́ sàn fún àyẹ̀wò حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ام الانسان. لا يعني حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من اذان اللبن ايه هون دول ايه من ال من الاب من الفجر وهي وهي جايين نتوكا اجي كوني هي تني جدا ايركا وهي وجود التبين لك فكل وجه وجه حتى تفكوا فلو بقى تبين وابدا من تبين ابو يعمل agogo dole da ka on to muri sallallahu alaihi wasallam ka wa mun tin ma rita o to mun ka wa hari ne ni bilal ayi musala to rudi a sahabiyan ibn umm maktum ko ija musala dan lọ́rọ̀ sọ́la agogo kan náà máa ń sọ́la ẹ̀rọ kàkà iye sí ni iye sí lọ́rọ̀ àìsọ́la so wàá kọ́ máa ń sọ́la go to origin. Abraham is now. Wọ́dá káwọ́ kọ́nà ẹ̀ta tí kí é sí àwọn àhìsọ́nà. A máa bẹ̀ ń gbọ́dọ̀ àtọ́f dàbọ̀ àrẹ wà ní. Wọ́n tún ń tàfún àwọ̀ àáka ọmọ ẹni wọn àti àtọ́kù bí àjẹtẹ̀. Àáka ọmọ ẹni wọn onítọ́rẹ̀ náà. Nàbí Yorùbá àníbi ẹ̀nà ẹ̀ bàbá ẹ̀rọ. Wọ́n mọ̀ níbi ìrìndínláàbí kùmùlù yóò sọ́rọ̀ wọ́lá ìrìndínláàbí kùmùlù. Ẹ̀wọ̀n náà ní agbọ́wọ̀ ẹ̀gbogbo rẹ̀ wọ́n a máa ṣe lẹ́yìn rẹ̀ wọ́n ẹ̀ka ẹ̀rọ náà ẹ̀rọ náà ẹ̀ka ní nyere ọ̀hún bọ́ọ̀bì àdínà wọ́n ẹ̀ka nyere nyẹ náà ẹ̀ka ẹ̀yọ̀ra ẹ̀rọ náà inú wọn pa inú bèbú ẹ̀ ayà mẹ́ bọ́ọ̀dì tẹ́ nyere ọjọ́ ìlú ọkọ ẹ̀ kuma ẹ̀ ayà nípàlà kuma kalasin ẹni ṣẹ̀rí ọ̀rọ̀ ìta iṣẹ́ náà ọ̀tí ni ọ̀dákẹ́rí àtọ́là kò wọlé ta ọ̀tá àti ọ̀rọ̀ ọ̀nà náà wùsùn náà but ọ̀nà náà kó alifọ́ọ̀dọ̀ ìrẹ́ kọ́ wá kó àtọ̀ ọ̀bá àdídọ́ wéṣọ ìjọ ìjọ̀gbọ̀nàmá ìjìdé ilé ètò ìjàrí lè ní ìjọ káwá wùsùn náà وكل واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ọ̀rẹ́ mọ́nà àwọn ọmọdún kó bá ní wọ́n ní wọ́n ọdún pé ó máa ń lera wọn máa ń lera ẹlẹ́kẹ̀kẹ́ tún máa dín mùsùlùmí àmọ̀fin lẹ́yìn ẹlẹ́kẹ̀kẹ́ ọba pé bí wọ́n tún lè ní lera wọn yìí máa wọn ìlà abrahamu ìlà máa wọn kan ẹlẹ́kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ní wọn. andesika aaji tunare on to mun sallallahu alaihi wasallam oka la yazal la yazal an-nas bil khair ma ajal al-fitr azamne enne ba je hun ni orizina kirni ame e ba ba je ana kenni e jitu nare bana onu ko wore ne na rabu ko ro no ame bana e te duja no weji weji ne nda laje pa e mana kapi nare ọlọ́bí ọmọdé ìka ọ̀rẹ́ tí wọ́n tẹ́ àmì ẹ̀kọ́ tí wọ́n tẹ́ ilé èdè àmì ẹ̀kọ́ ìka àmì ìdáyẹ̀rẹ́ tó kú ìdáyẹ̀rẹ́ tó kú ọ̀rẹ́ wọn tẹ́ èyí lẹ́yìn náà wọ́n ti yá àbílẹ̀ lèyí kọ́ ilé òbí lèyí kọ́ àìyá ẹ̀ náà wọ́n tẹ́ ètù kàánàrí ọ̀nà fún aláàmà kọ́ tí wọ́n tẹ́ òkèlè àbílẹ̀ èyí so ọ̀rẹ́ wọn náà wọ́n tẹ́ kẹ́ńdà àbílẹ̀ èyí kọ́ then what happened ya wọ́n na lè orí àtẹ̀rọ̀ ìdáná àbọ̀ tí ó kún tó mú sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́sọ́lá ọ̀nà ìfàhájì ìfàdínà ìfúdà àlàyé wọ́n tó mú ta bilal ìdájọ́ náà kéyìn ní orí ìlú ìjọ bilal kan ní ẹwọ́ sọ́ọ̀ náà ní ìwà ìwà wọ́n tó mú tó rí màyẹ́dà àwọ̀ èyí ìwà ìwà ilé ń bẹ̀ẹ́ ní kéwòn náà aláhẹ̀ àtọwọ́ yóò sì lè yé eré rẹ̀. ìjọba ẹ ọ̀rẹ́ rẹ̀ ni mo máa ti tẹ́lẹ̀ rẹ̀ kù rẹ̀. wọ́n ń bọ́lọ́ wọn tẹ́lẹ̀ náà jẹ́ nínú rẹ̀ ó yẹ fún mi àfúdálí tó kù yìí dàrúdà. ẹ ọkùnrin ní láàrínkẹ wọn tẹ́ amẹ́ríkà ẹni inú mọ̀ ọ̀dọ̀. ṣáàjọ kò wá sí plẹ́ẹ̀nì tó àwọn ọ̀dọ̀ ilé nígbà náà ẹ̀sìn ìlú òmì jọ̀tọ̀ náà inú mọ̀ ọ̀dọ̀ ó kó rẹ̀ fún mi gbàdúgbà ọ̀rẹ́ mi wọ́n jẹ́ àbá àpọ̀ ní à wà ní òkúkú náà kọjá kò sí àti lè nà ọ̀rọ̀ tí pẹ̀lú ní òkúkú dá òkè ní bẹ́ẹ̀ òjìká kọjá kò sí ọ̀rọ̀ náà ní ìjẹ́ ẹ̀dá ẹ̀dọ́ àgbẹ̀jọ́ ẹ̀dọ́ so inú wọn náà wọn náà fún wọn tẹ́ ìjọba wọn náà rí ẹ̀rẹ́ àwọn òkè ní yẹ́ ọ̀tọ̀ ẹ̀ ní ìjìnà àwùrẹ́ wọn ni bákòrò jù àbọ̀ òbí ẹ̀rí ta á ní fọ́ọ̀mù ẹ̀dọ́ rẹ̀ fún lọ́dẹ̀ bí ẹ̀ fún ẹ̀rí ta wà ẹ̀dẹ́ ìdílé ìkúlù ẹ̀rùn wọn náà mọ́rẹ́ rẹ̀ ẹ̀rùn wọn náà bẹ̀rẹ̀ èyí ta ọ̀rọ̀ rẹ̀ fún mọ́tò rẹ̀ bọ́ọ̀ mẹ́rin wọ́n nínú àgbẹ̀jìm wọn ẹ̀ ta yẹtẹ̀dẹ́ yẹrẹ lẹ́kùn ní ọ̀hẹ́sùn ọ̀dọ́ nínú ọ̀hẹ́sùn ọ̀dọ́ nínú ìfọ̀jù ẹ̀rùn wọn náà kàkà wẹ̀rẹ̀ ó jẹ́ bí ìlera àwọn ojú náà náà wee lesu wee hekusu jenye aji buru en ka sawa na be dule kai uwe na e ka ala ro honan dala le honan ili hiye la ko yon yani wada lil haram agubi oije buru ana da wa kun ahil karim be e la mana e ka onu banya ben fi dunya ka hazihi yani ine e hawanan kama kana rasuluka asman kome be on to alayhi salatu wassalam o mori o mengola da mo ha wa sahbati alkiram ati asabi ana kono banya be radiyallahu anhum ajma'in o mori ina ila ben fan ibn umar adon ibn umar radiyallahu anhuma o mori ina na eba qala okay ahadha rasulullah sallallahu alaihi wasallam bi mankibi on to mori sallallahu alaihi wasallam a man sobodame ila فقال دنتم مريا كاكا كن في الدنيا ka annaka gorib yene e honon raine honon oyira udasman kaye ka annaka gorib basman ka odogawin yani ana e ka e wujete umechi yo dowa me dowa nan daki aw abiru sabil aw abiru sabil abikaye abiru ona e ka ba chuzi parahu yani ona chuzi parahu amadu ka woni nyaso amadu ka woni nya bugu eya wa idha asbahata okijiyoni otu deini do haran fala tantazir masa asuturi yoruba su jego yoruba duwolo kaye we toruba jin yani at every point of time we tenyenwo zusu ago kaye